والصلاة والسلام على رسول الله محمد وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الرابع والثمانين وثمانمائة وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وآله وسلم قال من وهب هبة فهو أحق بها ما لم يثب عليها رواه الحاكم وصححه والمحفوظ من رواية ابن عمر أن عمر قوله باب اللقطة عن أنس قال مر النبي صلى الله عليه وآله وسلم بتمرة في الطريق فقال لولا أني أخاف أن تكون من الصدقة لأكلتها متفق عليه وعن زيد بن خالد الجهني قال جاء رجل إلى النبي صلى الله عليه وآله وسلم وسأله عن اللقطة فقال أعرف عصاصها ووكاءها ثم عرفها سنة فإن جاء صاحبها وإلا فشأنك بها قال فضالة الغنم قال هي لك أو لأخيك أو للذئب قال فضالة الإبل قال ما لك ولها معها سقاؤها وحذاؤها ترد الماء وتأكل الشجر حتى يلقاها ربها متفق عليه وعنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من آوى ضالة فهو ضال ما لم يعرفها رواه مسلم حديثي تلاقوا قانين ojú àdìsí kan tó ṣẹ́kù lórí ọ̀rọ̀ tá à ń ti ń bá bọ̀ tẹ́lẹ̀ nípa abígun ara wa lẹ́gùn. ìgbà wa yìí wọ́n lẹ́tọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma wọ́n lọ́wọ́ lẹ́tọ̀dọ̀ anabi muhammad صلى الله عليه وآله وسلم أنا جواسكم من وهب هبة فهو أحق بها ما لم يثب عليها ẹnì kẹ́ni tó bá fi lè bùn yàn lẹ́bùn kan òun lọ́lẹ́tọ̀ọ́ láti gba ẹ̀bùn yẹn padà lọ́wọ́ ẹni tó bùn lópin ìgbà tó wọn bá san lẹ́sàn lórí ẹ̀ ẹnì kẹ́ni tó bá bùn ẹnìkan lẹ́bùn kan ọlẹ́tọ̀ọ́ láti gba ẹ̀bùn rẹ̀ padà lókun ìgbà tí wọn bá ti sán lẹ́sìn lórí ẹ̀ abu abdullahi al-hakim olóògbé jáde nínú tírà rẹ̀ al-mustadrak ó sì sọ pé hadithun sahih ṣùgbọ́n hadithi yóò sahih hadithi yóò sahih nítorí pé al-hafiz ibn hajar ó ní wal mahfuz min riwayat ibn umar an umar qawlu. واني حديث يجي حديث شاذ والحديث الشاذ هو الذي يرويه ثقة مخالف به رواية الثقات ويرويه ثقة مخالفا به رواية الأوثق هنا الحديث الثاني كان قال سجل دودو شو ما تقوى حديث يعني دودو تقوى ولو دودو كان يوه ọ̀rọ̀ tí wọ́n wá gbàgbà ọ̀tàkùn ọ̀rọ̀ àwọn olódodo tọ́pọ̀ ọ̀rọ̀ olódodo tọ́pọ̀ kò súnmọ́ káṣí sí ọwọ́ bẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀yọ̀ àbí ká sọ pé òun náà làdìsí tí olódodo kan gbà wá tọ́takùn ẹni tọ́jú jùlọ sọ eléyà ń pè ní من قبيل الأحاديث الضعيفة كما سأقول حديث الشاذ أرى حديث طلاني معه حديث الله ما في سر. تريد إليه ذلك حديثي كفتاني لدى النبي صلى الله عليه وآله وسلم ما هو أبو عبد الله الحاكم أنا في حديث صحيح إنه ترى المستدرك al-Mustadrak wọn náà ní tíra eléyìí tí wọn gba èrò àti ṣe ìdánidí lórí àtúnṣe eléyìí tó wà fún nǹkan tí Bukhari àti Muslim ṣe nítorí pé Bukhari àti Muslim tíra ìkíní kejì wọn àmọ́ sí sahih ṣùgbọ́n nígbà tí àwọn méjèèjì kọ tíra wọn àwọn àdìsí tún ṣẹ́kù táwọn náà jẹ́ hadithun sahih ṣùgbọ́n tá à ní rí nu Bukhari tá à ní rí nu Muslim Abu Abdullahi Hakim yìí òun á wo àwọn àdéhì ó rí i pé wọ́n pọ̀ gan láwọn àdéhì tó wà sàhí ṣùgbọ́n tó ti pé Bukhari àti Muslim kò gbé jáde ok ìgbà tí Bukhari àti Muslim ò ti gbé jáde ni ṣé eléyìí ò ti takò conditions tí wọ́n fi lélẹ̀ pé àwọn kò hadith sàhí jọ sínú síra wọn so kò yẹ ká gbé àdéhùn sahih kan tó sẹ́kù lóde láì jẹ́ pé Bukhari àti Muslim kọ́ ìdí nu tí Abu Abdullahi al-Hakim tó fi kọ́ tírà al-Mustadrak yéésù nìkan lọ́kọ́ sàkíyèsí rẹ̀ nítorí pé àwọn olùmọ̀ọ́ká náà ti sàkíyèsí rẹ̀ àwọn akọ àwọn tó rà ń pè ní mustakhrajat mustakhrajat onáà làwọn tírà tó ti ké àwọn náà gbarú àwọn ìgbà wa Bukhari àti Muslim wa gbọ́ ọ̀nà míì tọ́tọ́ yàtọ̀ sí ti Bukhari tó náà ti jẹ́ sahih so walakin gbogbo ẹ̀ náà á kí wọn kó wọn kú sẹ́ adẹ́ntukọ̀ mustadrak adẹ́ntukọ̀ mustakhraj jazakumullahu khairan wọn ti sẹ́ ńlá fẹ́sìn Islam walakin Bukhari àti Muslim wọn ò sẹ́ májẹ̀mú fúnra wọn wọn ò dá mẹ́tẹ̀ẹ̀mú fúnra wọn fáwọn onífẹ́ hadithu sahih kan sílẹ̀ láìkọ́ wọn sọ fáwọn onífẹ́ hadithu sahih kan sílẹ̀ láìkọ́ nítorí pé tó Bukhari sọ fún wa wọn náà ní kó wọn ha alfu alfu hadith alfu alfu hadith sahih ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún hadith tó àsahih ló ha so inú rẹ ló ti wá yọ wọn tó kọ sínú sahih rẹ fẹ́ kó dín sí ten thousand hadith nínú one thousand thousand hadith tí wọ́n sọ fún ọ pé one thousand lọ́nà one thousand equals to one million so ibẹ̀ ló ti wá yọ ọwọ́ ten thousand fún wa tó wá sọ fún wa pé gbogbo àdéhùn sàhìn ló wọ́n kọ́ ni tòbí wá di nǹkan tá a máa ran gẹ̀gẹ̀ sí pé àtúntì rí mi àtúntì rí mi ẹ rí màá tó ń sọ pé kẹ́ ẹ má rí àmọ́ òwe tó ń fẹ́ kójọ ló ń kójọ yìí tó ń fẹ́ kọ́ lẹ́nu kọ́ lẹ́ àmọ́ tó wà lórí òun is one thousand thousand hadith sahih ṣé bẹ́ẹ̀ náà nìwọ náà hadith mélòó ló wà lórí irọ́ burúkú lọ́pọ̀ lórí ẹ lórí ẹ rí more than ten thousand thousand irọ́ lórí ẹ lórí ìgbà tí imaamu Bukhari tó ní mo ha one thousand thousand hadith kéṣeré wàláyé tó láyé kéṣeré ìmọ̀ ìṣeré torí ẹ̀ ló ti jẹ́ kí wọ́n gbà tí imaamu Bukhari tó lọ sí al-Iraq tẹsí ma pé ìró ìtì máa síwájú ẹni tí wọ́n ń ròyìn ìró Bukhari ti síwájú kí Bukhari tó dé ìrà gbogbo wọn ti wá rẹ kẹlẹ dì wọn ti rẹ kẹlẹ dì pé wọn lè yan ìkíní kan ìtúnṣe lárúbá àwọn ọmọ àdé ìtọ́ gbogbo tó wà bá wọn má ti máa mú Bukhari wá dé wọn á da àdéhùn rẹgẹdẹ wọn dàrú wọn gbé. ẹ chain of authority wọn fọ ọrọ mi sí ń dì tí èsì ọrọ ọ̀rọ̀ míì tẹ́lẹ̀ wọ́n change chain of authority fún wọn sáà bẹ́ẹ̀ pọ̀ kílẹ̀ bá rí sáde tè kílẹ̀ bá rí sáde tè kílẹ̀ yìí náà rí sáde kálukọ́ mà sọ sì ń kò sí láyé o kò sí rìkọ́dà kankan nísìnyí ń gbọ́ wọn fìgbà tó ṣe pé òǹkọ́ ni wọ́n ń bá wí nígbà tí kálukú parí ọ̀rọ̀ ó sì ní àdìsí alákọ̀ọ́kọ́ eléyìí tó béèrè tó sọ pé ẹni báyìí báyìí lọ́gbà wa sọ wá lọ́rọ̀ báyìí lọ́wọ́ àdìrẹ̀ irọ́ ni kí ṣe bó ṣe wá nù bó ti ṣe wá ní báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí subhanallah ọsọ di hadith maqlub hadith nínú àwọn yẹn ni pé agbójo fáyìnà agbá ìnàkójò Bukhari wa kọ́kọ́ dá gbogbo ọ̀kọ̀ọ̀kan padà sáyè rẹ̀ nínú gbogbo àdúrà àdìsí kan sàn àtọ́ àdá padà sáyè wọn sọ̀dájọ́ kọ̀ọ̀kan wọn sọ̀dájọ́ kọ̀ọ̀kan kò sí ẹnìkan tó sẹ́kù ní gbogbo ẹni tó wà ń jókòó àbùkọ́ sọ̀rọ̀ ẹ̀ ń dàbí áá eléyìí sẹ́yìn lásán ẹ̀ nà tó torí ẹ̀ àwọn èèyàn ńlá ńlá lọ kọ́lọ́mọ bọ́ bá kẹ́ wọn láṣẹ wọn fẹ́ kéde má fẹ́ sùn Abu Abdullah al-Hakim yàtọ̀ máa sọ pé yóò sọ pé wàhádà hadithun sàhíhun àlà sharti shaykhayni wàlẹ́m yóò kọ̀rìjà. Títí máa sábà sọ ọ̀nà tíra rẹ̀. Yóò sọ pé hadith yi wà sàhíh. Ó ti ṣe dídí condition Bukhari àti Muslim. Abẹ́rẹ́ nǹkan náà wọn ò tún gbé jáde. Ó ti yẹ kun gbé jáde. Omi. yọ sọ pé sahih ala shart al-Bukhari ṣùgbọ́n kò gbé jáde omi yọ sọ pé sahih ala shart Muslim wa lam yukharrijhu ṣùgbọ́n kò gbé jáde gbogbo ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ olùmọ̀ọ́nì abu abdullahi hakim kì í ṣe wá sáwọn kì í ṣe wá sáwọn tòṣùgbọ́n gbàdúrà pé wọ́n ní gbàmí àti títí ò sahih àwọn lè sọ pé sahih àdìsí tí ò fẹsẹ̀ múlẹ̀ wọ́n lè sọ pé fẹsẹ̀ múlẹ̀ torí alimami Zahabi òun tó wá kọ̀wé lé gbogbo ọ̀rọ̀ tí Zahabi bá sọ tí Zahabi bá sọ pé sọ̀hìn alimami Zahabi olùmọ̀lá tó lé lẹ́yà o so tí alimami Abu Abdullahi Hakim bá sọ pé sọ̀hìn tí Zahabi wá tó tírìtì chain of authority àti àdìsí yẹn tó rí pé sọ̀hìn náà ni ọ̀nà wa sọ pé sọ́ọ̀dì sàhì sàhì bó ṣe wí náà tìrẹ̀ làwọn wa sọ pé sàhàhà wòlé xaakimu wà ọ̀kọ́rọ̀ hù dàbí àbí wà wà fọ́kọ̀ hù dàbí xaakimu sọ pé sàhì ni dàbí náà pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni onígbàtà bá tó rí dàbí tó sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ńlọrọ̀ yẹn tó nítumà not just abu abdullahi alhaji ẹ̀mẹ́ yìí tí ó sọ pé sahih tẹ́lẹ̀ yóò sọ pé bal da'if ṣe da'if fún kí ẹ ṣe sahih jà màmí olè sọ pé sahih ala shart ash-shaykhayn pé ọba májàmú Bukhari àti Muslim ni tí wọ́n sọ pé sahih ala shart Muslim faqat pé májàmú Muslim bá tán lọ́ba wọn tó torí ẹ̀kọ́ mẹ́yà alẹ́ nu tí wọ́n sọ pé sahih tí wọ́n sọ pé hadith ń ṣáàdùn torí pé nínú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n láwọn àdéhùn báyìí fún mi gan ó lè pè ń sọ àyè kọ̀ mọ́mọ́ wẹ́ẹ́ based on his own principles gbèsè pọ́ màmá tẹ̀lé ìjọba torí alhadithu shad à ní fi sẹ́rí àdéhùn mi tún wá wá sẹ́mi pé a sọ pé hadithu shad wọn là àdéhùn tó lódodo gbà o ṣùgbọ́n tó yapa sí àdéhùn àwọn olódodo ṣé tàwọn olódodo láǹfún lọ́la ni àbí tolódodo ẹyọkan so ìgbà tẹ bá ti pé lẹ́yìn ní ṣáàlì táwọn olódodo tọ́pọ̀ yàn á pè ní mahfud á pè ní kí ni mahfud torí ẹnu àwọn tíra ń tẹ́ máa rí nu tí àdìsí bá ti jẹ́ ṣáàlì wọ́n á sọ wọlé mahfud kàdà ìyẹn ni pé eléyìí tó fẹsẹ̀ rìn lẹ̀ tí èsè ṣáàlì lélẹ́yìí ńlá fi ṣiṣẹ́ kìí ṣe ṣáàlì pé yẹ wa. aha tọ eléyìí oúnjẹ bó ti ṣe jẹ́ mbẹ́ kò sẹ́ẹ̀rì inú eléyìí ibi tẹ́ẹ̀rì wà ní mahfud mahfud tí ẹ̀rí wá wà ń kìí sọ̀rọ̀ anabi sallallahu alaihi ọ̀rọ̀ Ibn Umar gbà á lọ́dọ̀ bàbá rẹ̀ kìí ṣe kọ́ gbà á lọ́dọ̀ anabi ajẹ́kọ̀bi tí ṣòro tó hadith mawquf. إن أبو عبد الله الحاكم له رواية عليه على أنه مرفوع ọ̀rọ̀ sàábì lọ́gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ibi tí ṣùgbọ́n ti wà bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó pọ̀ jù nínú àwọn tó tiwa gbà ku pé ọ̀rọ̀ ni rìwáyà ìwà wa kọ́rọ̀ ni fi nínú báàbù yìí pé kọ̀tọ́kẹ́ni tí ó bá bùn yẹn ní nǹkan kó tó gbà padà àyàfi bàbá nìkan pé bí bàbá náà ni màmá insha Allah àyàfi bàbá nìkan lè má dá nítorí pé àtiwọ́ àti nǹkan tó ní ti ta ni ti bàbá pé bàbá lẹ́tọ̀ọ́ sí dúkìá yẹn torí àti kàn fi hàn pé ìwọ rẹ̀ ni mo ní bàbá yẹn jẹjẹ pé bùkátà ló wà ló ń fẹ́ fi mú owó ọmọ òun àsìkò tí bùkátà ti wà tó fi mú owó ọmọ rẹ̀ kò bùkátà ti gbà yọ̀ǹda ṣùgbọ́n under condition kò gbọ́dọ̀ mú ju tí ń bùkátà lọ ṣẹlẹ̀ ìjẹba àdìsí wa sọ pé àtìrí pé kìí ṣe ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ Umar ìyẹn ni pé Umar sọ pé ẹnikẹ́ni tó bá fi lè bùn yẹn lẹ́bùn kan wọ́n lẹ́tọ̀ọ́ láti gba ẹ̀bùn yẹn padà lópin ìgbà tí wọ́n bá san lẹ́san lórí ẹ̀. a ṣe pé oríṣìí méjì lẹ́bùn ẹ̀bùn alákọ̀ọ́kọ́ òun náà lẹ́bùn tá a bùn yẹn kìí ṣe pẹ̀lú èrò pàǹfẹ́ kan san wá lẹ́san lórí ẹ̀. eléyìí ètò sì wọ́pọ̀ jù nínú rẹ̀ ni kí wọ́n máa ń bùn yẹn níbùn sàrà pàápàá jùlọ tó bá wá látòkè lọ sísàlẹ̀ kọjá pé ẹni tó ní ló bọ ẹni tí ò ní tó kọjá pé ọlọ́lá ló bọ ẹni tí ọlọ́lá eléyìí kìí ṣe kí wọ́n máa bóyàn láti gbẹ̀san tírú ẹ̀ bá ti jáde lọ́wọ́ ó máa ń jáde ń jáde sàrà ni rẹ́ẹ̀lì nítorí pé ẹni tó bá gba irú ẹ̀bùn bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ á jẹ́ pé kò tọrọ lódodo ṣùgbọ́n bùkátà ti ń bẹ fún un kò ní ti lọ síbi pé kọ́ ọmọ wa wú ọ̀ràn tó fi sọ pé ọgbà padà gbá kíni padà mo rò pé yé wa torí bùkátà ń bẹ fóun tẹ́lẹ̀ náà kó tó di pé òfin kìíní yẹn lè lọ́wọ́ bùkátà yẹn wọn á ní jẹ́ kó dẹjú lẹ̀ tí wọ́n fi wá máa sọ pé ní tí mo fún ọ lánàá sáwò sáwò kíni ọ̀lẹ ni tó bá fi lè kó sínú ẹ̀kọ́ kọ́ kò lè jáde mu ẹ̀bùn oríṣi kejì òun náà lẹ̀bùn tó sì pé àbùn yẹn kìí ṣe nítorí pé à ń fẹ́ kífẹ́ wà lásán bí ìbá ṣe pé à ń fẹ́ fún ọ̀sán wa lẹ́sìn eléyìí tá à ń pè ní hibatu tẹwà ẹ̀bùn sami lórí tí mo fọ̀ sami lẹ́sìn lórí ẹ̀ tọ irú eléyìí báyìí tí ó bá jẹ́ pé ńlẹ̀kùn tó bùnyàn ń làdí ti dalé lórí ń lọ́rọ̀ ọmọ rí dalé lórí ó bùnyàn lẹ́bùn pẹ̀lú ẹ̀mí kó n fẹ́ kó san lẹ́sàn lórí ẹ̀ wọ́n bùn ní bàtà wọ́n fẹ́ kó wọ́n bùn ọ ní singlet wọ́n bùn singlet wọ́n fẹ́ kó bùn ọ ní bùbá àti tọrọ wọ́n bùn táyà mọ́tò wọ́n fẹ́ kó bùn wọn ní mọ́tò gan wọ́n ní tó bá yẹ pé ẹ̀mí pé wọ́n fẹ́ kó san lẹ́sàn lórí ẹ̀bùn tó bùn ni wọ́n náà bá fi bùn wọ́n ní kì í ṣe tó ṣe déédéé tí wọ́n fún náà máa fi san ó jọ jẹ́ kó ju ní tí wọ́n fún ọ lọ. ìwọ́pù yẹn lẹ̀ ó ń ti ń pọ̀ ní. tó eléyìí tí wọ́n máa sọ pé tá a bá fún yẹn ní nǹkan alẹ́ tó láti gba nǹkan wọn padà lókun àti wọn bá san alẹ́ tán lórí ẹ̀ yẹn ni pé ẹ̀mí tí wọn náà ni pé ààbùn torí ká lè fẹ́ràn ara wa ààbùn torí kó lè sàn ní. wọ́n lélẹ́yìí máa ń sábà ṣẹlẹ̀ minal adana ilal ala wọn máa ń sábà tẹ́lẹ̀ látọ̀dọ̀ ẹni tó ní tó nǹkan lọsọ́dọ̀ ẹni tó ní jùlọ ó fẹ̀bùn pé ó fẹ̀bùn kékeré pé nílá mi nísìnyí kéèyàn wá lọ gbọ́n ba kéèyàn gbọ́n ba ní tòlótòló wọn wá ń jáde lọ pé bàbá onítòlótòló yẹn dà èmi ní bàbá ẹ̀yẹn lọ́kùnrin da aláàfin bá gbé màálù lákàn fún ọ. ẹ eh, èmi nìkan tẹ tẹ́lẹ̀ náà ti tọrọ ọlọ́ọ̀nù wọn náà fún mi. tó lẹ́yìn yẹn òní wọn pè ní hibatu àtàwà. tó wọn máa ẹni tí kò ní tó wọn máa sábà fún ẹni tó ní jùlọ nítorí pé wọn fẹ́ fi pé ní tó ju tó fún wọn lọ nù. tí wọn bá ti wá tán ọlẹ́tọ̀ láti gbà padà torí tẹ́lẹ̀ náà kìí ṣe pàgbára rẹ̀ ka ẹni tí òyò ti ràn kù níwọ náà ẹsìn wọn pété ebi bá ń pààyàn téèyàn ràn kù títí ìgbà wo wọn padà sọkùn lẹ́ẹ̀bẹ́bí so mo pàgbára rẹ̀ ọ̀ka ẹjọ́ tí mo fún ilẹ̀ kan ẹ̀sà wò wọn bá fi gbé ọ lọ ọkàn rà pẹ̀yìndà lọ́mọ gbé nǹkan rẹ̀ wọ̀ a ah, bàbá ń tòlótòló pé àrùn ah, ọ̀nà mi mú àwọn èèyàn tí ọba mọ yìí ní nǹkan tèmi ok àwọn tí ọba mọ yìí èmi fún wọn ní nǹkan tèmi tó o ti ṣàpèjúwe tó ń fẹ́ fúnra rà tó irú eléyìí wọn ní lèèyàn lè gbà padà torí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ẹni tó náà gbà lọ́dọ̀ rẹ kò ní ìjẹ́ tó wọ́n jẹ́ tòlótòló rí abẹ́gẹ́ tẹ̀ so ìwọ ló fẹ́ fi gba nǹkan tó tóbi lọ́dọ̀ rẹ sọ eléyìí ni Umar radiyallahu anhu sọ wa illa al-aslu ni pé tá a bá fún yẹn ní nǹkan ká má gbà padà àfi tá a bá jẹ́ bàbá tá a bá jẹ́ bàbá bàbá lè gbà nǹkan padà bá ti ṣe wíkẹ́ ṣe nítorí pé òun kò ká da rẹ̀ níṣu ó lè jẹ́ pé lẹ́yìn ìgbà tó fún tán ni lórí wípé ọmọ yẹn kò ní màlúù kọ́mọ́jẹ́ pé ẹ̀bùn tá gan ni ó tún fi ṣe fún para rẹ̀ so àbí a ti bùn tán labari pé àní lè bùn àwọn ọmọ yòókù kọlọ mọtò alalábòsí so kọmọjà yìí pé a ti da alábòsí nítorí pé a bí ma mẹ́ta ẹyọkan la dábùn lẹbùn so ńgbà tá a bá ti ní níta fi lè fáwọn yòókù náà nítorí ti bẹ́tà ní ká sọ pé kí ni níta fún ọ̀dà padà àbá mi bẹ́ẹ̀ ni a ní kọ́ dá padà so tó bá ti dá padà so ẹ̀yin tí wọ́n dá padà fún ẹ gbìyànjú láti rí i pé ẹ tí wọn á fún ọmọ míì nígbà tẹ ẹ lágbára láti fún gbogbo wọn káríkárí tẹ́lẹ̀ yìí wà bẹ́ẹ̀ tọ tẹ bá gbọn ọmọ yín nìkan ẹ lè padà mẹlòmíì ẹ gbọ́dọ̀ padà tẹ́lẹ̀ tí wọn máa rọṣùn sọmbi ó ní í ṣe pẹ̀lú ẹni tó gbóyàn ní nǹkan pẹ̀lú ẹni pé fẹ́ kàn san padà wọn dábàá wo súnà anábì sọ̀rọ̀ lọ àdìwà àdìsẹlẹ wọn dáa sọ pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ lọ àdìsẹlẹ eléyìí takò tó wà lọ́dọ̀ anábì sọ̀rọ̀ lọ àdìsẹlẹ. ètò àkótórí pé kò kò ṣe yàtọ̀ láàrin ẹni tó gbìyàn ní nǹkan torí o àti ẹni tó gbìyàn ní nǹkan torí gba ẹni tó jù bẹ́ẹ̀ lọ wọ́n ní ẹni tó bá gbìyàn ní nǹkan tún padà lọ gbà má àyàfi bàbá tó àdéhùn yẹn kárí a ti mọ nínú òfin ṣẹ̀rí à tánàbí bá sọ tẹni tí ò tó ànábì bá wá sọ ń tọ́ takòtà ànábì nǹkan kan fi tẹni tí ò tó ànábì yẹn nǹkan kan. àtàn gbọ́ ló kọ́kọ́ agbọ́ kí wọ́n sọ orí ẹ̀rí náà àní ti sẹ́rí o mo rò pé yé wa torí àìní òfin ṣẹ̀rí àsọ yìí pé nígbà tí al-hadith al-marfu' tí hadith al-mawquf bá takò ìyẹn níbi tọrọ sàbí bá takò tà nàbì sallallahu alaihi wasallam wọ́n láti ṣiṣẹ́ al-marfu' ilé ìtọ́jọ́rọ̀ ànàbì sallallahu alaihi wasallam láti ṣiṣẹ́ ilé ìjẹba. tọ́ lẹ́yìn eléyìí bàbá wa bọ́ sí báàbò lọ́kọ̀tà alọ́kọ̀tà eléyìí lè tọ́pọ̀ jù léde lárúbáwá bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀èdè sọ pé alákọ̀tà ṣùgbọ́n ìtọ́pọ̀ jù ní kíni alọ́kọ̀tà alọ́kọ̀tà onáàmì tó sọnù tá a rí he ẹ̀ má bẹ́ẹ̀ túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ sọ pé rírì ń tó sọnù he rírì ń tó sọnù he àbí híhe ń tó sọnù mímú ń tó sọnù torí rírì nǹkan tó sọnù ọ̀tọ̀ mímú ọ̀tọ̀ sòṣùgbọ́n àlùkọ̀tọ̀ ó ní í ṣe pẹ̀lú pé mo rí níbi tó sọnù sí mo wá he so ó kọ yẹn ti wà bẹ́ẹ̀ torí pé ẹlẹtẹkọtọ ṣẹyì ẹlẹtẹkọtọ ṣẹyì òun náà ní ká he nǹkan ká he nǹkan lẹ torí wọn pè ní alókọtọ rírì ń tọ́sọnù he so pé gbogbo ń tá a bá rí tọ́jẹ́ pọ̀ sọnù lọ́wọ́ ẹni tó ti sọnù la he àbí gbogbo ẹ̀ ká lè he tẹ́ sì he kí náà tọ́ eléyìí ni tọ́ fẹ́ sàlàyé fún wa níbí báyìí tí ó bá jẹ́ pé nǹkan tó sọnù bá jówó wọ́n máa ń pè ní alókọ̀tọ́ wọ́n máa ń pè ní alókọ̀tọ́ àmọ́ tó bá jẹ́ pé nǹkan tó sọnù yẹn kìí sowó ẹranko ni kìí sowó ẹranko ni wọ́n máa ń pò ní bọ́ọ̀lẹ̀ wọ́n máa ń pè ní bọ́ọ̀lẹ̀ tọ́ eléyìí báyìí ọjọ́ orúkọ tí wọ́n máa pè ohun tó bá sọnù tó jẹ́ ẹranko bákan náà ó tún lókọ míì eléyìí tó ṣe pé wọ́n máa pè é. òun náà ni bọ́ ẹ̀ bọ́ ẹ̀ bọ́ọ̀lẹ́ àbí bọ́ ẹ̀ nǹkan tó sọnù tó jẹ́ ẹranko wọ́n máa pè báyìí tó bá wá jẹ́ pé èèyàn lọ sọnù ńkọ́ èèyàn wọn gbé sọnù wọ́n wá rí i kí ni wọ́n pè lẹ́yìn ẹ̀. wọ́n máa ń pè ní làkìyàpọ̀ làkìyàpọ̀ ìbéèrè lárúbá ti rí nù tó tọ́ alókọ̀tọ̀ ó ní ṣe pẹ̀lú owó oúnjẹ ó ní ṣe pẹ̀lú owó owó tá a rí he àdìjọ alákọ̀ọ́kọ́ ń bí owó lọ́sọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu qala مر النبي صلى الله عليه وآله وسلم بتمرة tẹ́ńtẹ̀ الطريق anabi sallallahu alaihi wasallam kọjá gbára dẹbìnú ẹyọ kán torí lójú ọ̀nà orí dẹbìnú kan lọ́nà faqal anabi wa sọ pé lawla anni akhafu an takuna min as-sadaqati la akaltuha tí wàá pẹ́rù ń bá mi fíkí yẹn ọmọ jẹ dẹbìnú zaka dẹbìnú zaka. tí ń gbé bọ̀ tọkùn ajábọ̀ mbẹ̀ nígbà mú bá jẹ àmà ní jẹ tọ́ àdéjà alákọ̀ọ́kọ́ ni anábì sallallahu alaihi wasallam orí dábìnù ìlọ́nà ilé ìtumọ̀ sí pé owó ó kéré àbò tóbi kìí ṣe ń ẹ gbọ́dọ̀ fojú kéré rẹ̀ pé ẹbí dẹbí nù lásán ẹ mọ kò sí tó burúkú ẹ̀yin òmu kẹ jẹ nítorí pé ẹ̀yin sá ànábì ẹ sì sara alẹ ànábì ànábì sallallahu alaihi wasallam ìwọ ló jẹ lórí tiẹ̀ kọjẹ sara ìwọ ló sì jẹ lórí alu Muhammad pé káwọn náà jẹ sara àwọn ará alẹ ànábì sallallahu alaihi wasallam haram ilé ń jẹ ní bẹ nínú khasa'is an-nabi. sallallahu alaihi wasallam àwọn karakitaritikisi anabi sallallahu alaihi tí o sì fẹ́ lò kò gbọ́dọ̀ jẹ sara àwọn ará ilé náà gbọ́dọ̀ jẹ láì jẹ sara òfin anabi ni ẹgbọ anabi jẹ sàrà ará náà jẹ sara eléyìí jẹ báwọn àmọ́ wọ dẹbínú ó lè mú kó jẹ wọn á sọ pé dẹbìnù ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ lórí pé gbogbo owó tó bá kéré tí èsì owó tọ́pọ̀ lọ títí tó bá rí o lè mú o lè ná lẹ́sẹ̀kẹsẹ̀ bó ti ṣe rí. yàtọ̀ sówó tó ṣe pé ó ní ìtumọ̀ díẹ̀ àwọn tó bá ti jẹ́ owó kan táwọn èèyàn kà fún lọ títí tó o bá rí tó o bá mú tó o jẹ níjẹ jẹ tó So, bá rí ten naira five naira ní sọ àpò kọ́ lọ. tẹ̀lé ìjẹba so anabi sallallahu alaihi wasallam orí dẹbìínù lọnà dẹbìínù jẹmọ dẹbìínù kìí dẹbìídù àwọn yorùbá máa ń pèpè púpè ńgbà mí dẹbìídù kí ń dúgbò dẹbìínù dẹbìínù torí di awúgá ni. èdè haúsá náà mú wá sẹ́yìn náà yá lò wọ́n sọ pé dẹ̀bí inú dẹ̀bí inú àwọn àìsọ pé dẹ̀bí inú yorùbá là wọ́n dẹ̀bí inú haúsá sọ pé kíni dẹ̀bí inú dẹ̀bí inú òkè wá sí kó wọ́n sọ pé dẹ̀bí inú dẹ̀bí inú báwo ẹlòmíì lè sọ pé làbídù làbídù báwo dẹ̀bí inú torí ẹ̀ ẹni tó bá rí ẹlòmíì sọ pé sọ mọ́ta kò sí wàhálà mi ẹ so tábà rí owó tí kìí sọ tó lọ sí yìí a lè mú a lè lò lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní kí ló dé tá a fi lè mú tá a fi lè lò lẹ́sẹ̀kẹsẹ̀ tó pé islam ọgbà ká ti kó wọ́ra rẹ̀ owó yìí ṣe nǹkan àbùkù nítorí nǹkan lè lówó owó táwọn sọ ń fi kìí ṣe dandan kó jẹ́ owó tẹ̀ ń ná lówó o gbogbo tó bá máa fowó rà náà lábẹ́ òfin kí ni wọ́n ń pè owó ni. ní gbọ́dọ̀ tó bisikíìtì kan la rí ẹyọ bisikíìtì kan lọ́pọ̀ lè la la ọkàn rà mú lọ́gbọ́n ìpẹ̀lú lára ìjọba ń wọ̀ ọ́ wọ ọlọ́gbọ́n tó náà bá rírọ̀ ẹ̀kọ́ jẹ́ ìyẹn ni pé Islam ọgbà kẹfọ wúrà yìí nísìnyí báyìí ìyẹn ń lọ lọ́nà ìyẹn sì rọra rí five naira ten naira twenty naira mi rò pé nìkan yóò sọnù lọ́dọ̀ rẹ̀ ọmọ akébọ̀ tí ìbá sọ ma ló ń lò ó sì rọra mọ ọsọ sáko máa fi mùsùkìlà tọ ẹgbẹ́ sáná bí wàá sọ ibẹ̀ láti mọ ọ ó ní tí ìbá ṣe fẹ́rù ń bà mí kọ́ má jẹ́ dẹ́bínú tó jábọ́ nínú owó zakati tí wọ́n ń gbé bọ̀ ìbámu ń kò sì sọ fún wa pé tí wọ́n bá jẹ́ tán á o gbèsè rẹ̀ ọ̀ wá wà lọ́rùn mi ni tó ní o hmm, kò sọ bẹ́ẹ̀. sọ̀rọ̀ ìtumọ̀ sí pé owó tí ọkàn kìí tẹ̀lé tó bá bọ́ lọ́wọ́ èèyàn ọkàn ò ní tẹ̀lé tó bá bọ́ lọ́wọ́ èèyàn tó bá rírú ẹ̀rí tó bá mú kò sí wàhálà. owó ń bẹ tó kí tó bá sọnù lọ́wọ́ èèyàn ọkàn tẹ̀lé èèyàn nígbádùn mọ́ ní ìsìnkú kéèyàn ti rìn dé takí kí wọn á rí i pé tọ five hundred gbọ́ lọ́wọ́ ṣé gbogbo aláàtún máa lọ sí láti tẹ̀síwájú sẹ́wọ̀n kọ́kọ́lọpọ̀ ọ̀padà pé ìwákùwà là wà gbogbo bí tí mo gbà gbogbo bí tí mo ti dúró gbogbo bí ọmọ asá tẹjú má gbogbo ẹ̀ torí five hundred sòtórí pé irú eléyìí àmì ọ̀tẹ̀lẹ̀ pàápàá pẹ̀lú kọ́lọ́n bá wa tún gbogbo ọ̀rọ̀ wa sí ìgbà míì agbára àwọn èèyàn lè jù lọ bí condition ṣe rí agbára ọ̀ka torí ẹ yóò tún wá sí ìyàtọ̀ ju five hundred jẹ́ra rẹ lọ níbi à ń wá owó wọn sì lè má padà rí torí pé sẹ́wọ̀n ká bẹ̀rù ọlọ́run dúra wa lọ kìí ṣe gbogbo èèyàn náà ni ó rí ní ọ̀sọ̀ pé òun rí gan ìmàdẹ́nìkan ti sọ pé ọlọ́run fi dán wò àwọn tó bá fi dán wò wọ́n fẹ́ lè o ìdánilẹ́kọ̀ọ́ náà ló náà ṣe fa ó tún bùnmí kásẹ̀tì ẹni tí ń sọ̀sọ̀kùsọ̀ so ìpè tọ́lọ́run bá fi dán wò wọ́n fẹ́ lè o kọ́sá máa fi dán wo ni o wọ́n ní ẹgbẹ́ àdì ó níbi kó wọn máa lu àṣùbà kó wọn bá kó di kìíní kalẹ̀ kó wọn lọ sí five million wọn kọ́kọ́ gbé wọn padà lé náà ṣé àgbẹ̀ mọ́tíláṣí ní bọ̀ nínú wọn padà lé tó bá dé mọ́tíláṣí wọn wá mójú jẹ gbáwó nìkan sálámà kẹ́kẹ́ nìkan á dìde kọ́ máa sùn pé dákú ẹ̀yìn yan ó máa ń bá wọn olùwọ́n mọ̀ ẹ yọ ẹ mọ̀ pé a níbẹ̀rù ọlọ́jọ́ra wa lọ tó torí ẹ ọ̀pọ̀lọpọ̀ gan àdúrà tẹ́lómi ìsèké sàdúrà wàláì gbígbà téèyàn ń dẹ òfin kalẹ̀ fáwọn ọmọ ìyá rẹ̀ fẹ́ kó sí kẹ́ ríran o ọlọ́run jẹ́ káwọn èèyàn sọ owó nù ọlọ́run jẹ́ kí kéèyàn sì gbogbo ibi kan tọwọ́ tó wọ́n ti bà á irú àdúrà ẹlòmíì nù ẹ sì máa pé tí o ṣe wọ tí ó dùn ọ kò sí tàbí ṣùgbọ́n tó bá ṣe ẹlòmíràn nǹkọ yóò dùn ó sì ń bẹ nu ìmánì irun tí wọn fẹ́ káwọn èèyàn máa ṣe sí ọ mú kí wọn náà ṣe sí ọ torí de eléyìí owó tí ọjọ́ pé tó bá sọnù ẹ̀mí ò ní máa wá ká ẹ̀mí ò ní máa lé ká kò ní rọ̀ ma tẹ́ bá ríru ẹ̀yìn tẹ́ bá mọ̀ kò sí wàhálà ń bẹ. tọ́ nínú àwọn ẹ̀kọ́ tí. ó wà nínú hadithi yìí gẹ́gẹ́ bí ta ti sọ síwájú ni pé owó islam kwale, kò sì sówó tó gbogbo ẹ̀ islam panlé tẹ bá wá rí nǹkan kan tó jẹ́ jíjẹ lọ́nà tí ó sì wà kó kọ́ bàjẹ́ tó bọ́ lọ́wọ́ ẹnìkan tí wàá náà ni ẹ lè sọ sápò kò asọ́rí ń bẹ̀ pa anabi sallallahu alaihi wasallam kìí jẹ sàrà anabi kìí gba sàrà anabi kìí jẹ sàrà ẹ mọ̀ pé Salman al-Farisi radiyallahu anhu nínú nǹkan mẹ́ta tó fi dá anabi mọ̀ pa anabi torí pé ń gbọ́ ìròyìn anabi lẹ́nu àwọn ẹni tó ní tíra ṣáájú nípa anabi yẹn o so wọ́n fi òrùka dídá anabi síbi ẹ̀yìn rẹ̀ báyìí. ànábì yẹn o ó máa ń gba ìbùn àmì kejì nu àmì kẹta ìgbà sàrà so ọwa ọwa wa nígbà táwọn ẹbí dé Madina wọn gbé dẹbí nu wa wọn ní ìrìn ànábì sallallahu alaihi wasallam sàrà sì gbé fún àwọn sàhábà ẹni tó bá jẹ ó ti jọ́ kejì ó tún gbé dẹ́bìnú wá bẹ́ẹ̀ ẹ̀bùn ni ànábì sì náwó sí i ó bẹ̀rẹ̀ sí ní jẹ ẹni tó bá fẹ́ jẹ kó jẹ ó ní one lánàá two lọ́nà ó bá tún dé bí wọ́n ń ṣe báyìí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ànábì ni ó fẹ́ rí lẹ́yìn mi tó ànábì bá wa tú ẹ̀wù rẹ̀ tó bá rí àmì jíjà ànábì lẹ́yìn rẹ̀ ó ní ashhadu an la ilaha illallah wa ashhadu annaka rasulullah jọ́nà lọ gba islam so nínú àmì jíjá nàbí ànábì tiwa sallallahu alaihi wasallam ní pé kì í jẹ sàrà kì í sì gba sàrà gbé sàrà rẹ lọ síwájú kò sí ní tànàbí òkè sí kódà gbogbo àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam ìyàwó ni ọmọ ni bákan náà àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ lágbọn bàbá rẹ̀ àfàwọn ẹni tí wọ́n yọ kọ̀tọ́ kún ọgbà sàrà kọ̀tọ́ kún ọgbà sàrà ẹ sì mọ̀ kí sàrà gan sàrà àtẹ̀bùn èwo lẹ́yìn fẹ́ ẹ̀bùn lọ́tà àti ìwọ sàrà wọ́n ní bùkátà ló bì bùkátà ló bí gbígbà ìrànlọ́wọ́ ló sì bí sí fún yàn yàtọ̀ sí ẹ̀bùn bùkátà òbí torí mi ń tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ bákan náà kò sí ìrànlọ́wọ́ kankan bẹ̀ generally wọ́n máa ń gbóyàn lẹ́bùn báyà torí wọ́n fi sùn fẹ́ kífẹ́ olè wà láàrin wa tó ká lè pa náà báyà rúgúdù kan ti ń bẹ́ ńlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ ló ti jẹ́ pé èèyàn lówó gidigidi wọ́n tún gun lẹ́kùn yóò tún gbà yóò tún máa dùn so yàtọ̀ sí sàrà bùkátà ni máa bì kéèyàn máa fi gbà sàrà tọ eléyìí jẹba hadithi tó tẹ̀lé léyìí báyìí wọn wá látọ̀dọ̀ Zayd ibn Khalid al-Juhani ó ní arákùnrin kan wá sọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam fasa'alahu 'ani al-luqata wọn wá bí anabi sallallahu alayhi wa sallam léèrè nípa ntaabari tá he àbá àníhe. فقال اعرف عفاصها ووكاءها tó aha: ti lè rí nǹkan he tàìrí he mọ ibi ti wọn bá kó nǹkan yẹn pamọ́ sí he o inú àpamọ́wọ́ tó wà inú àpò tó wà inú wọ́lẹ́tì tó wà sakasaka to wa, mọ́rú sakasaka wo iru wọ́lẹ́tì wo iru wo iru wo he ọkọ̀ọ̀kọ̀ ma irú àpamọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wàwé ká àhà irú okùn tí wọ́n fi so okùn tí wọ́n fi so ẹnu àpò irú zipu tí wọ́n fi mú ẹnu rẹ̀ irú bọ́tìnì tí wọ́n fi pín rẹ̀ irú pín tí wọ́n fi mú irú stẹ́pùlà tí wọ́n fi stẹ́pù ẹnu rẹ̀ gbogbo orú àwọn ọ̀sán ìwà àmà nǹkan méjì ìwà àmà ìyẹn kí tóyìn bá ti rí nǹkan yìí tà rí nǹkan yìí so ibi tí wọ́n fọwọ́ sí mi àjọ yìí pé a ní kéèsì kan dúdú tí wọ́n ṣe kínní kan sí bíi silver coil tọ́ kí ni wọ́n fi di ẹnu ẹ̀ fún òfin kankan di ẹnu ẹ̀ bíi píìnì jọ pé yóò di kọ́ máa pàdé kí ni a bá nú ẹ̀ a mọ̀ ní bá bá nú ẹ̀. ثم عرفها سنة lẹ́yìn náà máa wá fi máa máa ṣèkéde àti fi wẹ́lọ̀ fọ́dún kan láì bá a máa o bí wọn bá sọ nǹkan kan nù o láì bá a máa o ẹni wọn bá sọ nǹkan kan nù kọ́kàn sí wa o ẹni wọn sọ nǹkan kan nù kọ́kàn sí wa o fọ́dún kan torí àwọn sọ pé ẹni tó bá jẹ́ pé tó bá rí nǹkan kò ní sọ fẹ́ni tó ní mímú tó bá ti mú yọ fẹ́ mú fúrí ara rẹ̀ ní òní fẹ́ ṣe sùúrù àti máa fi wẹ́lọ̀ fọ́dún kan kọ́ máa mú o nítorí pé ó ṣe déédéé pẹ̀lú kó lè mú ẹni tí ò bá ti lẹ́mìí kí màá máa fi wẹ́lọ̀ fọ́dún kan títí òfé mo bá mú padà náà tèmi ni ẹni tó bá ti mọ̀ bẹ́ẹ̀ má mú o toró ṣe déédéé pé ó lè ja ẹni tó ní nǹkan nù ẹni tó bá ti mọ ọwọ́ rẹ̀ kéèké sọ ọwọ́ àmánà ọwọ́ jàǹbá ni kọ́ máa mú nítorí pé tí wọ́n bá ti mú ìjàmbá ti ṣe dúkìá dúkìá fílẹ̀ títí tẹ́ni tó ṣe fọkàn tó fi wá rí tí ò fi mú. ọmọ inú àpò wo ni wọ́n kó sí irú okùn wo ni wọ́n fi so ẹnu rẹ̀ ọwọ́ àfi máa fi wẹ́lọ̀ fọdún kan. ó sì ní sọ wípé owó ní bẹ́ńbẹ́ o góòlù wọn kó nú ẹ o fàdákà wọn kó nú ẹ o. diamond ní bẹ́ẹ̀ ní ọlọ́mọdé ẹni tó bá sọ nǹkan láàrin ibi báyìí sí ibi báyìí sí wa sọ ọ ah kí lẹ́yìn sọnù ah, nítorí wọn sọnù aago o rárá èyí sago ní tàn sọ ẹnìkan wá ó ní à góòlù ló ń góòlù ní sọ ìwọ ní Ah ọ̀gbọ̀dọ̀ torí pé ẹni tí ò lóòótọ́ lọ́pọ̀ jù tó bá sọ pé owó ni tó bá sì tún rí ọmú pé owó tèmi sọnù ṣé ṣé èsè hundred hundred naira létí ẹrí ti yìí so wọn náà ti rọ alẹ ọgbà hundred hundred naira ẹ dákun yóò tó èlò bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé wọ́n ló fún lè lówó nù wọ́n ò ní sọ nǹkan tó sọ̀rọ̀ ìrọ̀ ló ti jẹ́ pé tẹ́yìn bá kéde pé nǹkan kan ẹ̀rí nǹkan kan yìí ẹ̀ ní sọ pé ẹni tó bá sọ owó nù ẹni tó bá sọ abo nù ẹni tó bá sọ bàtà nù hmm, ẹni tó bá sọ nǹkan kan nù ẹni tó bá sọ nǹkan kan nù màtẹ́yìn bá wá rẹ́ni tó sọ nǹkan kan nù wọ́n á sọ fún yín pé òun sọ owó nù ẹ̀yìn ti mọ̀ kó owó lẹ́yìn náà rí wọ́n á sọ pé owó yìí tẹ́ kó sínú nǹkan ni àbí báwo wọ́n ní abẹ́ẹ̀ ah, ń kó sínú wọ́lẹ́tì mi wọ́lẹ́tì yẹn aláwọ̀ ni àbọ̀ lẹ́dà ẹ̀ ó lẹ́dà ni à ẹ̀wọ̀ wò sí síwájú ṣé àwọn kókò lè rí báàgì tó tún wá sọ pé báyà láwọ̀ ni à tó kọ́yà máa gbé ó lẹ́dà rẹ̀ lọ wàhálà kẹ̀dà ọdún kan ṣètò wàtá o ó fi wẹ́lọ̀ fọdún kan fẹ́ ẹ̀ ń jẹ́ ọ̀sán ọ̀hìnbó ha sẹ́ni tó ní bá wá àjẹkófin nǹkan rẹ̀ lé lọ́wọ́ wọ́n ilẹ̀ ọ̀fẹ́sẹ̀kùnú kẹfì ha tí ọba ti lọ wá adẹ́gbé ìwọ ló ní tó bá wọ̀ kó lẹ́yìn ọdún kan nù ẹja kéèta lẹ́yìn ọdún kan nítorí ọba rí kó fi ṣe sábàárì ìgbà yẹn nu mọ́tíláṣí débẹ̀ náà ní rárá o tètè bẹ́ẹ̀ ní sábàárì nítorí pé ìfowópamọ́ àti ìfowópamọ́ àti ìjà wọn á sọ pé olówó kan yẹn nu lára ọba tí ọ̀bọ̀ ọjà mẹ́ ó ti kéde ọjọ́ bá sàn kankan nínú mọ́tíláṣí kátó tó kakọ́ àtọ̀. ọ̀rẹ́ nìkan sọ̀rọ̀ ọmọ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wa olóde mọ́tíláṣí àìbámà àìbámà ọ̀ nítọ́dẹ́tì o àìbámà sẹ́yìn kan bá sàn kankan nínú mọ́tíláṣí bá kankan nínú mọ́tíláṣí wàhálà ẹ ti lè kọ́lẹ̀ tó bá wọn kọ sọ kankan nínú mọ́sálásí yìí báyìí rí pé nọ́mbà yìí títí tọ́lọ̀ wọn kò fi sani fún mi tí ọba wa wá tọ́nu kan bá pé àjẹpọ̀ dìbì ẹ̀ eléyìí jẹ́ tó wó oníbèrè tún tẹ̀síwájú ọ̀hálẹ́fọ́ bọ̀ ọ̀hálẹ́fọ́ gánàmù oníjọba á jẹ́ pé àgùntàn lọ́sọ̀ nìkọ́ àti tọ́kí tó wá jẹ́ pé ẹranko ni wọ́n máa ń pè ní kíni bọ́ọ̀là àbí ká pè ní bọ́ọ̀ ẹ̀ bọ́ọ̀là àgùtà tó rà sọnù ńkọ títa abáyé káyé kọ́ọ̀lẹ̀ hí ẹlẹ́kẹ́ ọ̀wùlẹ̀ àkíkà ọ̀wùlẹ̀ dé anábì níbẹ̀ ẹ̀hí tẹ̀ bá rà àgùtà àbí ewúrẹ́ àbókùnfẹ́ bọ́ọ̀lùkọ́ pọ́sọ̀nù ibi tó ti wà wà rẹ́sìkì kẹsẹ̀kẹ́ nù kóró ewúrẹ́ yìí má nà lé o lẹ́yìn náà ekpété bá jẹ lọ lọ́ọ́ padà wá lé o bá náà bá jẹ lọ yọ padà wálé ọwọ́ ń kó àbúta títì òun pé wúrẹ́ títì gbádùn títì níta bá rí káàpù olè lọ́jà o. ìtànàbí ń sọ ń bí ni pé bí kó jẹ́ pé ẹ̀yin nìsín ẹ̀ ń lọ ẹ ti fìlú lẹ̀ ẹ̀ ń lọ bí tó sílé ẹ̀ lọ bí tó yẹ pé èèyàn lè rẹ́ran kó burúkú tí máa pa ara jẹ. ìyẹn lè sọ alábàápàdé rẹ lọ́nà ibẹ̀ lẹ́jọ́ aréwúrẹ́ àìwúrẹ́ ilé ti sọnù ẹ̀sìn nǹkan máa ń lọ bó ti yẹ ewúrẹ́ sábà lè sábà sọnù àwọn tí jọ ń lọ tó alábìnrin tí bá mu ọmọ bí bá mu ọba ti mu ọdẹ nu nítorí pé nu káwọ orí jẹ àbí ká sì bẹ́ni tó ń tó ní sọ ọ títí tí ó fi wá àbí ká jẹ́ lọ́dọ̀ tó yẹ pé sẹ́ni tó ní bá dé àfún lówó rẹ̀ àbí kó sì lóun náà yáàfẹ́ lẹ́yìn tí ẹ̀sẹ̀ jẹ́ ó dùn mọ́ mi ju kí ìkókò ọjẹ́ lọ ṣé kò pé ju kí ìkókò ọjẹ́ lọ ó pé jù lọ orí kòkò à wọ́n bá lọ yóò dùn ẹni tó lẹ́ran kọjá sí fún un torí ẹlẹ́yìí túmọ̀ sí pé irú àwọn ẹranko kéékèèké o tó bá gbọ́ àwọn bá sọ ẹmu ẹmu tó bá lè bá ẹni tó ní sọ títí tí ó fi wá ẹyẹ ẹ lè sọ pípa lẹ́pàjẹ́ pàjẹ́ kò sí wàhálà ìjọ tó bá dé ẹ sanwó rẹ̀ fẹ́ni tó ní àbí kò náà ti sọ kó ń yá kù ẹ má fi ilẹ̀ fún kòkò láti tẹ̀ bó tilẹ̀ jẹ́ pọ̀rọ̀ rẹ̀ tó sọ pé nínú kọ́jẹ́ tiẹ̀. àbọ̀mọ̀ ẹ̀yà rẹ̀ àbí kòkò bidalalatil muqarana ó ń fi hàn pé tá a bá jẹ́ ànísanwó rẹ̀ fẹ́ni tó ni nítorí tí kòkò bá jẹ́ ta ní ọ̀sánwó ọ̀sẹ̀ tí ọ̀sánwó wọ́n sì nínú kí wọ́n jẹ́ kínú kọ́ kó mu àbí kọ́ rẹ̀ mu àbí kòkò mu máa fi kòkò léèrè ẹran tó jẹ ṣùgbọ́n o lè bá kò nẹ́sẹ̀sìrì kó mú o lè ba sọ tó bá wá jẹ́ ọba sọ owó tó yẹ dị owó rẹ ilé ìjẹba báwo wá ní sábà rájì ẹ yìí báwo ní sábà rí ẹ̀sùn níbi tí ò yẹ báwo ní sábà rí tòlótòló náà táàmù ti ní tálẹ̀ mú pẹ́pẹ́ yẹ alẹ́ mú nà ó tòlótòló ńkọ́ ẹ̀sẹ̀ ń bà tá a má tiẹ̀ táàlù wa mú tòló tẹ́ tòlótòló lè sáré kápẹ́ tí ọjà ẹbí tó lè sáré ẹtù kọ́ sẹ́mu nà awo sẹ́mu òun ẹ̀kọ́ nídìí kẹ́mu nígbà tí èdè bẹ́ẹ̀ ti já yẹ òun tẹ òun ní tó lè fi sá tó bá fò ní ìsìn yẹyẹ yá jù yóò gbójú ọlọ tó ti fi nǹkan ló rò ah, kọ́ pàdé tó ru eléyìí tọ oníbèrè tó tẹ̀síwájú onífọ̀gbọ̀ ọlọ́dún ibè tó bá yẹ kó màálù lọ́sọ̀nù kọ́ téèyàn rí i wọn ràkúnmí ńlọ́sọ̀nù téèyàn rí i fọ́ọ̀lẹ̀ máa lẹ̀kọ̀ wọlé ha kí ló ti ọ́ kí ló kàn ọ́ pẹ̀lú ràkúnmí ah, èyí sọ kó rí ràkúnmí ènìyàn o. ọ ah, àmọ́ agbèrò àkúmí giriwo giriwo bọ̀ wálé wípé ẹ ẹ tó ni pé mo ríra àkúmí yẹn ni ẹ gbà lọ nu gbó pékin àwọn ríra àkúmí yẹn kí ló dé tàbí ní rọrin anábìíní ha ti kọ òhà wàhídà òhà omi tí ó mú rẹ omi rẹ kò bákan náà pátákó ẹsẹ̀ rẹ̀ ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí dénjà bá dé ó lè gba ara o nídìí láti bọ́dà ara rẹ̀ pẹ̀lú pé ọ̀fẹ́ wa múra kùn mí o le ó lè tìgbà pípẹ́ tí ò ní mu mi ti tọ́ omi sínú kun rẹ̀ ìgbà tó bá ti jẹ́ pé nídìí wà fún yọkàn ṣífì ẹ̀ láti ibi tó wà síbi tí wọ́n ti lò ní ah, ọlọ́run ẹlẹ́dàá wa ní agbára púpọ̀ bẹ́ẹ̀ làwọn ẹranko yẹn o. àwọn ẹranko tí ò ní táǹkì nú wọ́n tún níbi tí wọ́n máa ń sọ oúnjẹ sínú gbogbo gbogbo oúnjẹ tí ewúrẹ́ jẹ tábùtà ń jẹ wọ́n máa jẹ dájọ síbi kan wọ́n jẹ tọ rẹ when there is need oúnjẹ tán ti jẹjọ wọ́n máa dá padà sẹ́nu. wọ́n tún máa tún jẹ tún máa ẹnu ẹran ò ní dúró gbogbo gbà ọ̀rọ̀ tí wọ́n wá ní ẹ tó ẹran rẹ ẹnu ẹ dúró gbogbo gbà náà fẹ́ sọ yóò tún wá dáńjẹ padà sẹ́nu yóò wá tẹ̀sẹ̀ jẹ́ ní ìsinmi jíjẹ tí ó fi lọ bí tí ó fi lò lára. torí rẹ yẹn omi tí ó mú bẹ Hmm. ẹranko tí ó para fún mi náà múra o ó dàbí àgbámúrere nì nínú gbó gbogbo àwọn ẹranko yín ẹran làwọn máa fi rú àgbámúrere sí ẹranko tí pa rí pa ó ti ti kọ́ra nítorí pé ẹ àgbámúrere máa tí a ké láyọ̀n kan ké ní kankan tọ́ba lọ ṣe déédéé parí one blow ni tó tí ẹ tí ẹ bá mi gbogbo kàkà rírí láyọ̀nù ẹnu rẹ lè yá ipa tí gbogbo kíní ẹ ti ti àjà òkè àti tẹnu tí gbogbo ti fọ́ dànù ebe ń yin ní oníṣòfin halẹ̀ ọwọ́ ọ̀pákan lókè tó wá ń ṣe bẹ́ẹ̀ fún láyọ̀n àwa ń kọ́ mo rò pé yé wa torí ẹ̀ tó ara rẹ̀ torí pé bẹ́ẹ̀ náà ni ràkúnmí tẹ rí yẹn òun náà ẹsẹ̀ rẹ̀ agbára ń bẹ mẹ́ pátákó ẹsẹ̀ rẹ̀ tó bá ti gbá yẹn à tiẹ̀ bọ́ọ̀lù ràkúnmí sì tún burú kéé jẹran o àmọ́ ó lè fi eyín rẹ̀ pààyàn ó lè fi eyín rẹ̀ pààyàn torí ẹ̀ tó bá tó bá ṣe ràkúnmí yóò ya ẹnu ní dédé orí rẹ̀ yóò sì kí orí rẹ̀ bọnú ẹnu rẹ̀ yọ wá pa orí títí tọrùn ó fi flak. sùrẹ́ náà sọ pé al-ibilu hayawanul haqud wọ́n ní ràkúnmí ẹranko tí máa dìyàn nù ó lè ṣe fún ten years yọ padà gbẹ̀sánjọ́ kan náà tí wọ́n ti gbàgbé lọ́kàn lọ́rọ́ ọmú bí ọba jókòó torí ẹ̀ ó ní nǹkan tó lè fi dìfẹ́ǹdì ara ó nídìí láti àwọn olùmọ́ni bẹ́ẹ̀ náà ni màálù tí màálù náà bá sọ ọ́ nídìí láti máa mú màálù tó mọ́ rí yẹn e. ní kíni yẹn torí pé tó o bá sọ́ra màálù náà lè ti hàn lé mà tó tó di pọ́pọ́ mu wọlé torí màálù mà ní ihò yẹn kọ́ wọ́n á fi gún yẹn tó bá gbé yẹn náà kété yẹn bá yẹn màálù ò sì yàtọ̀ sẹ́fọ̀n ní bọ́lọ̀ ti dá wọn ọlọ́run bá kàn ṣe màálù lé tó lè bá wa gbé ni ẹ wọ ẹ pamana kò sí yàtọ̀ ọlọ́run dá lé tó lè bá wa gbé màálù nù gbó ní ẹ̀fọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé halal oníkẹ́jẹ́ kọ́dà ẹran rẹ̀ ó tún tún tutù màálù lọ nítorí gbogbo yàmàyàmà tó màálù lè máa kó ní gbòòrò kò sínú gbó wọ́n máa jẹ fresh fresh koríko ni torí ẹ òní sọ pé orí máa lò yẹ o máa sọ pé orí máa lò kàn mójú rẹ tó bá gbé ọ látẹ̀yìn tí wọn ní kọ máa tẹ̀lé ọ tọ́hún pé èdè kan ti èdè sọ́ọ̀bù tó bá ti fi owó ru ọ àti yàmàyàmà ẹsìn máa pé màálù òun náà ìhó rẹ máa fi dáàbò bòra rẹ lẹ́yìn ní pátákó ẹsẹ̀ ìṣẹ̀ náà ọlọ́run ọba lọ́kàtì àwọn lórí bá fún wa wàá ilé agbára wọ̀ káwọn.

tọ ilé ìjọba adéjì tó tún wá tẹ̀lé onáà fún wa látọ̀dọ̀ zayi amakọ́lẹ̀ johan wọ́n níbi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ náà sọ pé man awa bọ́ọ̀lù tẹ̀lifọ̀ wọ bọ́ọ̀lù máa lẹ́nu yọ̀ àríkà ẹnikẹ́ni tó bá fi lè rí ẹranko kan tó sọnù tó wá mú wọlé ṣáájú kó tó fi wẹ́lọ̀ ó ti di ẹni tó sì nà yàrá kí nígbà táwọn ìṣòro láàrín tó máa sọ pé mú hmm, tọba arágùtà yìí àbí ntọ́jọ́ ètò tí wọ́n ti mú kọ́ lọ jẹ́ o tó o bá ti mú o fi wẹ́lọ̀ tí ìfẹ́ nìkan lónìí tí ìfẹ́ nìkan lónìí ọ̀rẹ́ nìkan kan sọ ìmọ̀ náà ló tó dàpọ̀ mọ́ dúkìá tiẹ̀ pé wọn lẹni tó bá da ẹranko tó rí ipò mẹtì ṣáájú kó tó fi wẹlọ onítàn ó ti dẹni tó sì nà ó ti dẹni tó sì nà torí de eléyìí kákìí sára o iná sọ pé tó o bá rí o lè mú ètò kọ́kàn dàpọ̀ mọ́wó rẹ o àti ọba dé gbòòrò ìwẹ lọ ẹnì kankan ọ̀sọ́pọ̀ ńlọ ní gbà náà lọ́ọ́ dàpọ̀ mọ́ dúkìá rẹ ilé ìjẹun ìjẹmẹ ẹ jẹ́ ká dúró ń bì báyìí lónìí látìrí ó ti jẹ́ pé Umar ibn Khattab radiyallahu anhu ọlọ́yin tó bá gbìyàn lẹ́bùn olóyèmí kó n fẹ́ fi gba púpọ̀ sẹ́ni tó wá bùn tí ò san kankan fún ọlọ́tọ́ kó padà gba nǹkan rẹ̀ padà àwọn àti sọ ikú kọ̀tọ́ nítorí bá ti tutù wa lọ́dọ̀ lọ́tọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọtọ́ka ti fótófótó ní gbogbo níta bá ti bùnyàn kọ́ ọ̀lẹ́tọ̀ sí kátúnlá gbà padà ẹ̀yìn àfi tó wá sí bàbá ló gbọ́n ọmọ nìyí lẹ́yìn rẹ̀ la sọ̀rọ̀ rírì nǹkan yìí wọ́n wá sọ pé àdàbí sallallahu alaihi wasallam àwọn arúnjẹ yìí lọ́nà tí ó sì pọ̀ láti mú jẹ torí ìbẹ̀rù kọ́ má jẹ́ zakat. torí zakati jíjẹ ìwọ ní fanabi sallallahu alaihi wasallam zakati gan alára kílò náà sàrà ni. tọ ẹni tó ti ṣèbéèrè nípa tá a bá rí nǹkan yẹn àrígbá nàbì sallallahu wàá fi wẹ́lọ̀ wàá sàlàyé àbí wàá wo inú gbogbo wọn kò sí fi sún fi fọdún kan. bọ́yọ́ lọ́n lè ṣe kẹ́ni tó ní ọyọ̀jú tí ọba yọjú àjẹpọ̀ dìbò ẹ̀. ǹjẹ́ ẹranko tó bá sọnù ńkọ́ wọ́n nínú kí wọ́n mu àbí kọ́ ọmọ ìyá rẹ̀ mu àbí kí kòkó mu. làkúnmí ńkọ́ wọn ní rárá kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tóró ní tó lè fi dáàbò bóra rẹ̀. gbóngbẹ́ bá sì ń gbé ọmọ bí ó ti lọ mu bébí bá ń pa ọmọ bí ó ti jẹun débi inú gbólọ́ tó kò sí tọ́ eléyìí àjẹmọ àti sọ pé bí ràfúnmi ti ṣe rí bẹ́ẹ̀ náà ni màálùú rí nù yìí ẹranko tó tó bá ti rí o lè mú a sọ yìí pé o gbọ́dọ̀ dápọ̀ mọ́ dúkìá rẹ̀ ṣáájú kó o tó fi kò sẹ́ni tó sọ̀rọ̀ àjẹpégbà náà wàá dà pọ̀ mọ́ dúkìá rẹ̀ ó lè eléyìí jẹ́ ibi tí afẹ́dúró sí lónìí ọ wọ́n wọ́n ràn wá lọ́wọ́ àti sí fẹ́kúfẹ́ ọkàn ó ti wá lọ́kàn náà ní tàbí sallallahu alaihi wa sallam ní àti ní gbangba subhanaka wa bihamdika ashhadu an la as Shaul Tilko afterwards. Allah, Allah,